Do you know how much I pay in this place? How much? 1.5 million naira. Jesus! Blood of Jesus! For boys quarter. Babe, this is lucky phase one. Hey, eh, it's boys quarter now. Bimbo Adémoyè jẹ́ òṣèrébìnrin ọmọ Nàìjíríà tí ó dáńtọ́ tí ó sì ti gba orúkọ ńlá fún ara rẹ̀ ní iléeṣẹ́ amúlùdùn Bímbọ́ ni a mọ̀ sí alárààgbàyídá lóríṣiríṣi ọ̀nà nínú iṣẹ́ òṣèré. That, that's not fair. That's rubbish. Why would he do that? I, I, I, I'm older than Mofe. Why would he do that? Yàtọ̀ sí wípé ó ní ọmọlúàbí lára, àwọn ọgbọ́n òṣèré rẹ̀ tí ó jẹ́ abínibí jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀. Bímbọ́ ti farahàn ní ọ̀pọ̀lọpọ̀ àwọn sinimá olókìkí ti Nollywood àti àwọn eré àgbéléwò tí ó sì ń ṣe àfihàn ipa àti agbára rẹ̀ láti dá oríṣiríṣi àrà òṣèré. Better see this problem. You better see this one no wahala na shebi this wey you see finish because i'm in this house if i move to lagos all this will not be happening she be reaching me once a week. wíwà lójú ìran rẹ̀ jẹ́ ìyàlẹ́nu fún un àti wípé ó ní ọ̀nà tí ó ń gbà láti mú kí ìfẹ́ rẹ̀ wà ní ọkàn àwọn ènìyàn nípa ṣíṣe iṣẹ́ rẹ̀ ní àrímálèlọ ní ọkàn àwọn ènìyàn. ah where you going? okay you don't like passing the front. my place is the BQ. babes let me warn you don't go and snap unnecessary pictures here o oh. no go bá for this Lagos o. Oh. Hmm? kì í ṣe pé ó ní tálẹ́ǹtì nìkan ṣùgbọ́n ó tún jẹ́ aláwòkọ́ṣe oge ṣíṣe tí ó máa ń fi aṣọ dáàrà ìgbàlódé Bímbọ́ jẹ́ àwòkọ́ṣe fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ lẹ́nu òṣèré tí ó sì fi hàn wípé ìtẹpámọ́ṣẹ́ lè já sí àṣeyọrí nínú iléeṣẹ́ amúlòdùn. To go back now if your teacher to ask back how na cow what do you wanna do for future what you told him. I will tell him God forbid I don't want to ever do ritual again. Good. I want to do blood money ó dá mi lójú wípé Bímbọ́ Adémoyè yóò tẹ̀síwájú láti máa yọ lọ́tún bí ọjọ́ láti máa mú àwọn eré mánigbàgbé wá sí ojú ìwòran wa ní ọjọ́ iwájú ó jẹ́ pàtó ẹnìkan láti fi ojú sí lára.